wọ́n ní Mike máa ń káwọn èèyàn wá àwọn olórin láti orílẹ̀-èdè Nàìjíríà pé promoter ni ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí ẹ wo ẹ gbójú ayọ̀ sókè ẹ wo Mike ẹ̀yin tẹ́ wà lórí Facebook ẹ wo nǹkan tí Mike tó sọra rẹ̀ di ẹ jẹ́ fi Mike ọ̀yìn ẹ̀yin tẹ́ wà lórí ẹ lọ sórí ẹ lọ sí orí Facebook ẹ̀yin tẹ́ bá fẹ́ wá Mike jáde Mike Fashakin ẹ bá mi máa tẹ̀ síbẹ̀ fún pé please come back home come back to America tó láti bí wọ́n ní going to be two three years báyìí wọ́n ló ti wà lẹ́yìn Wàsíù wọ́n lẹ́yìn Wàsíù ló wà o kódà ní orílẹ̀-èdè Nàìjíríà tá a wà yìí kò níbi tó ti ẹ̀ ń wọ̀n sùn báyìí rẹ̀ káwọn kan ní sẹ̀lẹ̀ ń wọ ṣọ́ọ̀ṣì sẹ̀lẹ̀ sùn káàkiri ní báyìí bóyá wọ́n ti wá sọ di bóyá Wàsíù ti sọ di mánéjà àmọ́ nǹkan tán ló ń ṣe lẹ́yìn tó ń ṣe lẹ́yìn Wàsíù bóyá mọ́níjà ni àpọ́nlé mọ́níjà kò sẹ́ni tí ò mọ̀ ìwọ odidi ìwọ didi ọ̀gá aṣẹ́ ìwọ didi bàbá àgbàlagbà ìwọ odidi tó jẹ́ wípé àwọn èèyàn máa ń wù ẹ́ gẹ́gẹ́ bíi pé ah tó o bá ti dé báyìí owó ti dé ibi tó o bá dé sí ọlá dé síbẹ̀ bí wọ́n bá ti ń dárúkọ ẹ̀ kò sẹ́ni tí ò mọ̀ gbogbo New York tẹ bá ti ń sọ wípé tẹ bá ti sọ wípé ẹ ń wá promoter the best promoter wọ́n ti máa sọ wípé ọmọ ọmọ bàbá aládùúrà lẹ́ ń sọ. So tó máa dárúkọ my promotion hobbies entertainment wọ́n ti ní ah, fáṣákì nìyẹn máì fáṣákì bàbá àgbàlagbà ibú owó ó lẹ́nu ń bẹ̀dákú odidi citizen ẹni tá a wá ń sọ yìí sìn ó ti wà ó wà lẹ́yìn bàbá wa Wàsíù àwọn èèyàn wá ké gbàjarè oníyàlájẹ ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́ àwọn fẹ́ kó padà wálé mo ní ah, ẹni tẹ́ ń sọ yìí mo ní adult now is an adult mo ní kí lẹ́ ń sọ yìí adult ni na ó lè wú kọ́kọ́ relax ní nàìjíríà àwọn eléyìí ti kúrò ní kéèyàn relax ní nàìjíríà wọ́n ní nǹkan kan ló ṣẹlẹ̀ mo ní kí ló ṣẹlẹ̀ wọ́n ní máa yí gbọ́ owó wípé Wàsíù fẹ́ wá sí Amẹ́ríkà about two years ago. wọ́n máa gba owó wọ́n lè kọ́ ẹnìkan kọ́mẹ̀ntì mẹ́rin pé I bought my car dé nǹkan. wọ́n máa gbowó lọ́wọ́ àwọn èèyàn. wọ́n ní about sixteen states or there about I don't know bóyá ó tó sixteen yẹn káwọn èèyàn máa sọ̀rọ̀ wọ́n ní wọ́n gbowó lọ́wọ́ wọ́n ní different different states pé tí bàbá wa Wàsíù bá dé Wàsíù máa tọ̀ America United States wọ́n dẹ̀ ti gba owó Wàsíù dẹ̀ ti gba owó Wàsíù dẹ̀ disappoint wọn ti wọn ti wà láti two years ago owó sì ti wà ní ọwọ́ Kwan Wan Kwan Wan wò kówó lẹ̀ kì í ṣe nìkan kì í ṣèyàn méjì kì í ṣe stéètì kan kì í ṣe stéètì méjì kì í ṣe stéètì mẹ́ta wọ́n máa tọ̀ amẹ́ríkà gbogbo ibi tán ti gbowó lọ́wọ́ wọn o wọn ò wá tọ́ o bóyá yẹn ló wá fà á tí Mike Fashakin wà rò pé a ah, ẹ jẹ́ ká wulẹ̀ lọ mójú ajé kò ní sọ ẹ jẹ́ kó ń yọjú sí Nàìjíríà bóyá kò ń jí àwọn hub kó jíjà àwọn hub pé kán lè wá sáméka ìgbà olè wa ń bọ̀ káwọn lè plan trip yẹn going to how many years báyìí Be two years ago Don't ń ti gba owó yẹn wọn ò tí ì rí trip yẹn wọn ò tí ì rí plan up till now so ẹni yẹn ń sìn ó ń wá àwọ̀sùn káàkiri lórílẹ̀‐èdè nàìjíríà òun náà máa ń bá wọn band boys wọ́n ba? ti ń pín owó òun náà máa bá wọn gba n ah, fẹ́ róúnjẹ bí ń pa mí ẹ bá mi róúnjẹ fún lágbájá ìwọ náà gbà ìyẹn tó jẹ́ odidi bàbá àgbàlagbà ẹbí ará ọ̀rẹ́ àwọn èèyàn ti get back to me látìgbà tí mo ti ń ṣe research lórí ọ̀rọ̀ ẹ̀ people are telling me that please we want him back to America wọ́n níwà ọkùnrin yẹn da wọ́n léèyàn dáadáa ni wọ́n ní that is why tó jẹ́ pé àwọn èèyàn trust ẹ̀ wọ́n ní àwọn trust ẹ̀ débi wípé wọ́n ní ibùdó wọn bó yẹn ṣe pọ̀ tó bó ṣe gba àwọn owó yẹn lọ́wọ́ àwọn àwọn sì trust ẹ̀ pé yàn dáadáa ni pé something is happen something is fitting somewhere ṣùgbọ́n ní ìsìn ọmọ bàbá wòlíì ó ti wọnú ayé ẹ lọ wo ọwọ́ ẹ̀ yẹn ẹ máa rí ìlẹ̀kẹ̀ ifá nínú píkṣọ̀ tí mo post tó ti kágbó dání yẹn òun lẹ rí tó ń yin gìtá níwájú ọlọ́run yo ó ti wá sí nàìjíríà wọ́n ti ṣẹ́fá fún un ó ti bẹ̀rẹ̀ sí ń lo ìlẹ̀kẹ̀ ẹ wò ó ẹ̀yin tẹ́ wà lórí facebook tiri ẹ̀yin tẹ́ wà lórí youtube ẹ jẹ́ fi hàn yín bóyá ẹ máa rí this is mine fàṣàkín promoter wa lamẹ́ríkà ó ti ń ta àgbo ti di bàbá aláàgbo báyìí ó ti ń bá wa supply àgbo tó bá wá bá a ní káwa máa máa gbo jẹ̀dí nílẹ̀ kankan tó bá tiẹ̀ wá lédè ló wálé last ẹ̀jẹ̀ ọwọ́ ẹ̀ ní let me show you orin mẹ́tò ẹ ti rí mi ò ní kẹ́ni tó fẹ́ ṣe fá má ṣe fá o mi ní ẹni tó bá fẹ́ ṣe égún kó má ṣe égún mi ò ní ṣùgbọ́n ìwọ tó o péré ẹ kìrìsìtẹ́nì tó tún wá ó pe rẹ lọ́mọ aládùúrà bàbá is the one of àwọn pioneers tó gbé Kerubimi and Seraphimi wá sí USA you are also a citizen what are you doing ìwọ náà ti di boy band boys what are you doing you are living from mouth to mouth in Nigeria odidi bàbá àgbàlagbà a whole citizen your friends and family they are asking you to come back to United States in fact ẹ jẹ́ ká tún tẹ̀síwájú nínú ìrìn àjò ẹ tún máa rí ìkan nínú àwọn tó ń gba owó lọ́wọ́ ẹ̀ ó pè sórí ṣóò sísá mi kan ṣó àti àdùnní ẹnìkan pè wọlé. bẹ́ẹ̀ ni o àwa tó gbowó lọ́wọ́ ẹ̀ ní two years ago lamẹ́ríkà tá a fẹ́ ṣe ṣóò fún wọn. ó oh, program tọ́nà kánsù yẹn yes àwa náà wà lára wọn that man is a stupid man èmi mo pè wọn personally bí lórí owó wa wọ́n bẹ̀rẹ̀ sí í ṣépè fún mi lórí fóònù people have called him some people have called him because we are here in America we can't go to Nigeria up till now Wasu is still owing us fifteen thousand in Phoenix dollars. yes wọn oh, the return owó oh, wa tó bá ń gbọ́ pọ̀ máa gbọ́ ní Arizona he still only on fifteen thousand dollars he has not returned it till today ó lé níwọ̀n nǹkan tí màá yẹn sọ tọ̀tọ̀ ni. ẹ dúró ná ṣé owó yẹn sọ front fún wọn fún ṣòtọ́ fẹ́ wá ṣe. bẹ́ẹ̀ni yes ṣé... and we have a proof i have a proof for it. ẹ jọ ẹ sẹ́yìn jẹ̀ sí mi tẹ́ bá ṣe tán. then the next. ok my next question is ìgbà tí ẹ̀yin máa san owó did you find out if he could come or not. yes we find out mike mike fashakin ló gbowó lọ́wọ́ wa. talẹgbọn mike fashakin oh the same mike fashakin tó ń dárúkọ ń yes mike ló gbowó then we called him and he said he's the one mike is representing him for that show up to today àwa ti rán àwọn èèyàn sí wọn we have called him personally i have some text this man will call him ó wọn máa ṣépè fún wa ó wọn máa ṣépè lórí owó wa up to now they have not paid that money up to now kò ń ṣe pé gbogbo àwọn èèyàn ní kẹ̀kẹ́ bully bully everybody people have called him àwọn èèyàn ńláńlá. ṣé ìgbà tán ṣépè fún yín yẹn ṣe rìkọ́ọ̀dù wọn. bẹ́ẹ̀ mo ní àwọn text kan tó fi ṣépè fún mi. ẹ sẹ́ǹdẹ̀ sí mi mo ní àwọn text of ìṣépè fún mi that is not the one that collected the money ẹ wọn àwọn èèyàn ti pè wọn everybody stay safe. Oh, mo rántí gbà yẹn tó láwọn kọ́ làwọn gbowó pé promoter wọn ló gbowó or something. the promoter yẹn wà lábẹ́ wọn mike wà nàìjíríà pẹ̀lú tẹ́ bá wo picture wọn máa ń pè mike wà pẹ̀lú wọn. èèyàn kan ti pe nísìn tó ní mike yẹn pé. oh my god ah ẹ jọ ẹyẹ máì tí pè. oh àti ah, ní kẹ́ ẹ pé ẹ má bà voice note jẹ́ náà àyè mọ́bi tá a dé báyìí. alẹ́ mà ẹ kò ṣe ń gbọ́ sí olè ni wọ́n. kò yẹ kó tí wà ló ní iṣẹ́ ìdúpọ̀ àwọn gbẹ̀jẹ̀ wọn. kò yẹ kó lọ sí. in a formal in a formal way. yes all those kind of things. ẹ ti jẹ́ ed. so gbogbo eléyìí tó àwọn èèyàn ń pè é lórí iṣẹ́ o did not collect money. Ó wo báwọn èèyàn ṣe máa da social media Oh fún Mike did not collect money behalf of him tó bá tó bẹ́ẹ̀ I challenge him ẹ jọ ẹ jẹ́ kí programu yìí tó bá tó bẹ́ẹ̀ let him say 2022, 2023. Mike twenty King did not collect money from people let him come out the way he was coming out and let people debunk it àwọn èèyàn máa send the receipt jáde lóríṣiríṣi let him debunk this one ẹ fi ti máa yẹn lẹ̀ ẹ bẹ̀rẹ̀ case lórí ilé tẹ́ẹ̀ bá ní rí tó bá debunk ẹ ọmọ àlè ni wọ́n because bóyá bóyá yí èyí lọ́lọ́run fẹ́ bring wọn down. owó yẹn ò ṣe owó kékeré wọ́n wọ́n kí la kákọ́ èlò náà calculate ẹ̀ sí one ninety two million naira. ṣé ìgbà tí wọ́n bá wọ́n bá sọ wọ́n bá yín sọ̀rọ̀ wọ́n béèrè àwọn question nǹkan tó ṣẹlẹ̀ between you and Mr. Kunle Ayankunle you were just going up and down forced to call in pé kò kàwé kò mọ̀wé ẹ jẹ́ àfi tayàn kún lélẹ̀ ibi tá à ń lọ kọ́ ibi tá à ń lọ láti dé yẹn èyí tẹ́ bá fẹ́ pè é ní sùúrù. ìyẹn voice note ẹ̀ kọ́ ọ̀tẹ́ni make ó fi ìdí ọ̀rọ̀ yẹn múlẹ̀ lóòótọ́ lóòótọ́ wípé gbèsè wà ńlẹ̀ fún Fáṣákí nítorí pé òun ló gbowó lọ́wọ́ àwọn èèyàn ṣùgbọ́n àwọn èèyàn tó gbowó lọ́wọ́ ẹ̀ l'Amẹ́ríkà wọ́n làwọn trust ẹ̀ wọ́n làwọn trust ẹ̀ wọ́n ní kì í ṣèyàn bẹ́ẹ̀ wọ́n ní kò ṣẹ̀ṣẹ̀ máa gbowó tó máa fi gbélére wá wọ́n ní kò disappoint àwọn rí tẹ bá lọ sórí péjì Mike Fashakin ẹ máa rí gbogbo àwọn tó ti gbé wá lóríṣiríṣi ó gbé Tọ́pẹ́ Àlàbí wá kò sí wàhálà ó gbá torí ṣe wá kò sí wàhálà ó gbé Yínká Ayétọ́lẹ́ wá wọ́n tọ̀ káàkiri kò sí wàhálà bó ṣe ń káwọn èèyàn wá nìyẹn tó máa káwọn èèyàn wọlé ó máa kó full band wọlé ní invitation tó máa invite gbogbo wọn tó dẹ̀ máa parí ó máa gba visa fún gbogbo wọn tó á gbé wọn wá sí Amẹ́ríkà. tó bá lè jẹ́ pé ọ̀gá ló fẹ́ wá wọ́n máa organize àwọn tó máa bá a lu band ń bì everything the guy is good. but lọ́wọ́lọ́wọ́ tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí wọ́n ní the man is living from mouth to mouth gan ní Nàìjíríà pé kò wá okay ìgbọ́n táwa máa rí lọ́wọ́ ẹ̀ ni pé ó ti wá do nífá ọmọ ọmọ bàbá aládùúrà ìgbọ́n pẹ́ pé iná jíjẹ́ ọmọ bàbá aládùúrà ni. ó ń tàgbo jẹ̀dí báyìí in case tabárẹ̀yìn tẹ́ bá ní problem pẹ̀lú ọ̀pá ẹ̀yìn o alẹ́ gbogbo ẹ̀ o afọkó gbogbo ẹ̀ ló ń tà o ẹ̀ tó ń fúnyàn ní millions tó máa wòyàn sùnsùn tó máa dáṣe yàn olókàgbọ̀jẹ̀ dídá nìyẹn mi láwọn tó ń tà mí ní kò sówó ń bẹ o mi ní kì í ṣọ̀nà ọ̀la o mi ní iṣẹ́ àgbo títà ò dáa o ẹ má ṣì mí gbọ́ ṣùgbọ́n ǹjẹ́ ọ̀nà arákùnrin yìí níṣẹ́ àgbo títà bí ìjẹ́ tó iṣẹ́ṣẹ́ tó ń ṣe nìyẹn láàárọ̀ ọjọ́ ẹ̀ ṣiṣẹ́ táyé mọ̀ọ́mọ́ nìyẹn ìwọ tí wọ́n ń pè ní promoter èho citizen lamẹ́ríkà tó bá tiẹ̀ fẹ́ bó ṣe wá ní owó tó tó wá bó tiẹ̀ wá lé o fẹ́ change business ẹ̀ o fẹ́ máa tàgbo ni ìwọ náà máa lọ dá iléeṣẹ́ ńlá sílẹ̀ ni bíi tàwọn yemkem o ò ní máa tà lólómi ṣólòrò mọ́ bulẹ́bù sí lórí mọ́ gbé ara ẹ̀yìn kílẹ̀ mọ́ kílẹ̀ mọ́ káfúrà mọ́ tó lé lórí o ò ní máa tarú ẹ̀ àwọn èèyàn ní yemkem a rí ọkọ olóyún kó tó kú ó modernize ẹ̀yìn professor eh, professor Dayo Oyèkọ́lé kí wọ́n tó kú eh, he was professor of epidemiology and natural medicine wọ́n modernize ẹ̀yìn. kì í ṣe pé òmò máa ta ní olómi ṣòròrò olómi àgbo tútù olómi àgbo àgbo onú òkè inú ragolisi tó mọ kó eh, káfúrà pẹlẹbẹ tó mọ fi jíìnì tó mọ fi rọ so àwọn èèyàn ń béèrè àwọn ẹbí ara ń pè mí wípé tó bá jẹ́ pé nípasẹ̀ ọ̀rọ̀ owó tó gbà yẹn àwọn mọ̀ wípé màá yẹn pé lóòótọ́ ni you should come back to United States you should come back to pick up his pieces again. ibi tọ́rọ̀ dé dúró lónìí yìí wọ́n mọ bàbá aládùúrà ó ṣe baby logistic máa blọọkì ẹ mi ò náìsí o tí màá kí ń sọ̀rọ̀ mi ò ní kíyẹn ni pé kí blọọkì ẹ o you can't tell me what to do on my page okay you are free to open your page kí wọn náà máa sọ nǹkan tó bá ti wẹ̀ ń bẹ̀ tí o ti gbọ́ ẹrú ayé. dẹ̀ fi àsìkò ya fi rọ K1 torí arábìnrin tó sọ̀rọ̀ yẹn òun ni pé tó má tó bẹ̀ kan tó má lè challenge kan challenge ẹ̀ tó má lè debunk kò debunk ìyẹn nípa àwọn èèyàn ti rẹkẹ wọn nípa ọ̀rọ̀ owó yẹn èmi bẹ̀ yín àkọ́kọ́ ẹ gbọ́dọ̀ mú wàhálà kúrò ní ọrùn Mike Fashakin bóyá owó lẹ máa dá padà tàbí ẹ máa wá ṣe ṣóò fáwọn èèyàn tó bá jẹ́ pé máa bá but Mike tó jẹ́ pé wọ́n wà ní Nàìjíríà tó wá ń wà wọ̀sùn káàkiri kò síbẹ̀ èèyàn ṣe cherry kò síbẹ̀ èèyàn ṣe lè tálíkà tó ní Amẹ́ríkà yìí ẹ lè fi wé ẹni tó wà ní Nàìjíríà tó lóun wà ní band boys àbó ṣe mánéjà fọlọ́rin kò possible. ẹnìkan kọ́ síbẹ̀ yẹn pé yẹn they revoke his license as a ṣá as a promoter ṣé tí ó bá tó máa revoke license as a promoter gbogbo gbèsè gò tó kàn revoke his eh, license as a promoter then tó bá tiẹ̀ tó máa revoke license èèyàn as a promoter ṣé kò ní nǹkan míì téèyàn tún lè ṣe lamẹ́ríkà ju kó wá jókòó sí nàìjíríà lọ kó má wà níbi tí ó máa gbé tí wàá máa wo àwọ̀sùn káàkiri débi pé ẹbí ará ọ̀rẹ́ wọn ti bẹ̀rẹ̀ sí ní pè wá wípé báwo ni Mike ṣe máa kú mo ní wọn ló wà láì nù bondage ẹgbọ́n èmi ò bí nípẹ́ nìkan wà nù bondage tá ń de ẹnìkan mọ́lẹ̀ ṣé wọ́n tún máa ń dèèyàn mọ́lẹ̀ ni èmi ò understand ẹ gbọ́ bàbá wa kwan wan ẹ wọ́n lè de Mike Fáṣákí mọ́lẹ̀ èmi mà tiẹ̀ ti ń gbẹ̀rí yín jẹ́ èmi ti ń gbẹ̀rí yín jẹ́ ẹ̀ tí ẹ̀ jẹ́rìí mi èmi ti ń gbẹ̀rí yín jẹ́ o pé àà fàṣàkẹ́ èho American citizen ní àmọ́ ìṣe bọ̀ ìbọ̀ ìlẹ́yìn ìwà sí mo wá rò pé ẹmọ kan tó kọ́ lọ sọ́kàn mi pásítàgà ah, fúnra ọlọ́run àwẹ̀ làwà àti bírèkì àwẹ̀ àgbìtẹ́ wà Nàìjíríà ti bírèkì àwẹ̀ mo bá ní àṣé kò ti ní máa gba ìgbàjú báyìí <laughs> mo lérò burúkú pásítàgà fúnra ẹ̀kọ́ lọ́wọ́ dárí jẹ́ mi bóyá nígbà wọn sọ pé ó ṣe bọ̀ ìbọ̀ lẹ́yìn ìwà sí mo ní àyè ò ti mọ̀ gbàgbàjú o ẹnìkan bá dá ẹni yẹn bá ní à tí ò bá ti máa gbàgbájú á ti máa gba ariwo wọn á ti máa jágbe mọ́ pé ṣé wọn pé téèyàn bá ti kúrò ní level tó wà tó bá ti kándó ti tó bìlú ààrẹ pé à wọn á ti máa wọn á ti gbàgbé ńgbà míì wọn á ti kanra mọ́ wọn á ti sọ̀rọ̀ sí like just anybody kó tó realize pé promoter mi mà ní ṣàpọ̀lé tiẹ̀ máa wà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ wọ́n sọ bẹ́ẹ̀ wọ́n ló máa ń fi fún ẹ̀ kámẹ́rà bẹ́ẹ̀ ni wọ́n lò ló rìkọ́dù you are very right ẹni tó ẹni tó sọ yẹn ṣe kó o ní you are very very right. wọ́n ló máa ń fi fóònù rìkọ́dù wọ́n ló máa ń rìkọ́dù fún wọn sí bẹ́ẹ̀ ni you are very very right wọ́n lò ló ṣe rìkọ́dù mo ti ẹ tún jẹ́ rántí àwọn pọ́ìntì mo kọ sílẹ̀ wọ́n lòun ló ṣe rìkọ́dìn bó ti yẹ pé màá yẹn kó tó di pé ó ti relocate lọ sí Minnesota bọ̀gbọ́n kò sẹ́ni tí ò mọ̀ ní New York ọmọ bàbá aládùúrà ṣùgbọ́n mo orin wo ni Mohbad kọ yẹn náà ọmọ kìíní kan ọmọ bàbá aládùúrà ti wọnú ayé lọ ẹ̀yọ́ òun náà ni ti ó ní ọmọ bàbá. pé bàbá Fáṣákin ọmọ rẹ ti gbàlẹ̀ kẹfà o àbọ̀rú àbọ̀yè ńlẹ̀ bàbá aládùúrà ẹ mọ̀ dáhùn ẹ mọ̀ sọ pé àbọ̀yè bọ́ jíṣẹ́. ìpín láti Jésù fílẹ̀ lẹ́lẹ́ yìí bàbá aládùúrà ṣé òun lẹ̀ ń tọ̀ ẹ̀wọ́n pásọ̀ ti wọnú ayé lọ ni Mohbad kan ọmọ bàbá aládùúrà ti wọnú ayé lọ ọmọ bàbá aládùúrà ó tún lọ gboyè ó ti ṣe débi pé ó ti sẹ́fá ẹni ó tún gbélé ẹ̀kẹ́ sọ́wọ́. ìpín láti Jésù fílẹ̀ lẹ́lẹ́ yìí tí bàbá aládùúrà ń tọ́ kẹ̀dà máa ṣe rọpẹ́ ó yẹ kúrò níbẹ̀ ó dúró lẹ́kìrìsà pátá kérúbù kérúbù ẹ̀yọ́ ṣèrà fún ẹ̀yọ́ gbogbo ẹ̀yin aládùúrà gbogbo ẹ̀yin kìrìsìtẹ́nì nílé lóko àti lẹ́yìn odi ọ̀kan nínú àwọn ọmọ ẹlẹ́yìn Jésù Kristi ó ti wọnú ayé lọ ṣé ẹ rí àwọn tó ń ṣẹ̀ṣẹ̀ ṣe mi ò kọ̀ndẹ́mù wọn o ẹ má jẹ́ kí ọ̀rọ̀ mi kó rú yín lójú ẹ̀sìn kìrìsìtẹ́nì wà ẹ̀sìn mùsùlùmí wà ẹ̀sìn ìbílẹ̀ náà wà àwọn oníṣẹ̀ṣe oníkálùkù ló ní títí ẹ̀ oníkálùkù ló ń ṣe ẹ̀ṣin títí ẹ̀ ẹ̀sìn ò sì fàjà ká ti ṣayé eré ni ṣùgbọ́n ohun tá à ń sọ ni wípé Fáṣákẹ́ tó jẹ́ pé òun gangan kúra rẹ̀ bàbá aládùúà ni ẹni tó bá fẹ́ pè wọlé ẹ lè pè wọlé wọn lówó yẹn pọ̀ owó stéètì kan lẹ̀ ṣí sí one hundred ninety eight million owó stéètì kan ni o stéètì kan lẹ̀ ṣí o kì í ṣe gbogbo owó ní fifteen thousand dollars yẹn o èyí tẹ́ ẹ̀ ṣí one hundred ninety eight just a state state kan nìyẹn state yẹn dẹ̀ pọ̀ so ẹ wò wé information ọ̀kúnnú ẹ̀ ẹ̀ information ọ̀kúnnú ẹ̀ ah information ọ̀kúnnú ẹ̀ a kàn ń yin jẹ mò ń yin jẹ ni mi ò fẹ́ sọ̀rọ̀ púpọ̀ mò ń yin jẹ ni. ah information ọ̀kúnnú. hello sir. a kàn ń yin jẹ ni. hello ìyálájẹ́ dáàdì wa god bless you sàyí káàbọ̀ sílẹ̀ ọlọ́run. ẹ wo èmi èmi máa bá yín jà o lákọ̀ọ́kọ́. ẹ má bínú. ẹni ẹni ẹni kéèsì àyànkúnlé close kéèsì àyànkúnlé ò close. no mi àní lónìí ni mò ń sọ pé mo fẹ́ mú wá sí ah, pé ká ṣe final judge mo ti wá postpone ẹ̀ báyìí. ok ok níjẹta mo pè sórí program kan mo sọ níbẹ̀ wípé ó ń gbóná lọ́wọ́lọ́wọ́ yìí pé kí àyànkúnlé máa lọ sí Ìfẹ́yìn it's like wípé mò ń sọ̀rọ̀ nú ẹ̀mí lọ́jọ́ yẹn wípé kó tiẹ̀ lọ fara soko síbẹ̀ náà kí gbogbo ẹ̀ ó fi dáìdàn díẹ̀ pé ó sì ń gbóná lọ́wọ́lọ́wọ́ because ẹ̀mí rẹ̀ kọ́kọ́ ṣe pàtàkì náà nígbà tẹ́mi rẹ̀ bá sì sí ọ̀dọ̀ láàmú sọ wípé bọ́yọ́ fẹ́ já ni bọ́yá yóò mọ̀ ṣe nǹkan kan ni òní nìsí lẹ́nu bóyá bíi two three days nìsí láti tún gbọ́ wípé wọ́n lọ fọ́ wíńdò ilé rẹ̀ yìí. mọ́jú òní mọ́jú àárọ̀ yìí. mọ́jú àárọ̀ yìí kí la mọ̀ tí ó tún ṣẹlẹ̀ ní ọ̀la láìpù rẹ̀ kọ́kọ́ ṣe pàtàkì náà ká sì jẹ́ ọ̀la ìpù ẹ̀ kọ́ máa lọ sẹ́yìn náà kọ́ tiẹ̀ kó náà lọ mímí gbogbo pípé mọ́dẹ sọ kó má mèkì ẹni interview mọ́ kó fi àkókò ti gbọ́ láìpẹ́ àti mọ èrò inú rẹ̀ kó má grant interview kankan mọ́ kó lọ sinmi ná ìyẹn bẹ́ẹ̀ tẹ́ ẹ rí ọ̀rọ̀ pass pass ti wọnú ayé tí ọmọlẹ́yìn Kristi bá ti di pé ó lọ sẹ́fà ẹ̀ ti rí ìtún ilẹ̀kẹ́ tún ní ọwọ́ rẹ̀ ó ṣòro díẹ̀ láti já òkun ní púrọ́tàn yìí téèyàn bá sì ti fi ẹsẹ̀ gbé tó ní í ṣe pẹ̀lú owó owó rọ̀gùnrọ̀gùn kì í ṣe à ń sọ̀rọ̀ àmọ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ ten million kọ́ là ń sọ yìí o mi ì mọ irú iṣẹ́ téèyàn fẹ́ ṣe tówó fi jẹ́ dídá padà ní àkókò ṣé nàìjíríà tó wá wà ń ti ń lọ ta sẹ́pẹ̀ ṣé ń lọ fẹ́ fi dáwó padà àwọn máa ń kó wá méjì ẹ̀kọ̀ọ̀kan tó bá wá Amẹ́ríkà gbà wọ́n máa ń kó dání fáwọn tó bá oh, lọ́pàá ẹ̀yìn. Oh, oh, ẹni bá lọ́pàá ẹ̀yìn ṣé ìyẹn ni ẹni tí mo mọ̀ ní pé ó ti wọṣẹ́ pẹ̀lú lẹ̀kẹ̀ tí mo rí lọ́rùn ọwọ́ rẹ̀. ẹ̀yin náà rí lẹ̀kẹ̀ yẹn. ọlọ́run ọba nìkan ló lè rà á padà. ìdẹ́ ó ti kó lójú lásán ní nǹkan tèmi ń wò yẹn lẹ̀kẹ̀ àwọn aláwo nìyẹn kì kan tí máa ẹ irọ́ ni kò rí bẹ́ẹ̀ ẹ wá wo ọ̀rọ̀ yẹn ẹ má jẹ ẹ̀ mọ́ ọ̀rọ̀ tí Àyànkúnlé sọ ṣé kò máa jọ bẹ́ẹ̀ hmm. ṣé méjèèjì ṣé jọra wọn hmm. ẹ kojú yẹn wò èmi ò ní sọ jù yẹn lọ ẹ máa tó bọ. ẹ ṣeun sá mo ti gbé mo ti ṣe ń kékeré kẹ́ lè rí kinní yẹn dáadáa kẹ́ lè rí lẹ̀kẹ́ ọwọ́ ẹ̀yin tẹ́ wà lórí Facebook kẹ́ lè rí aunty Bọ́lá God bless you Salamatu Abẹ́bí Sànyà lórí uh, YouTube God bless you hello ẹ ti wọlé o yes sir ẹ ra sir ẹ kálẹ́ o ẹ kálẹ́ sir God bless you sir láti nàìjíríà lèmi ti ń pè. bẹ́ẹ̀ inú wa dùn kẹ́ ṣe wọlé sàn. ṣé èèyàn fẹlẹ kébù tí èèyàn rẹ ni tó máa bóun jò ó hmm. òwe yorùbá ọmọdé pèèyàn ní máyégún ó yẹ kó múlé ayé yìí kó gún tó bá gún sápò tiẹ̀ náà kó gún sọ́dọ̀ àwọn tó sọ̀rọ̀ àlè ẹ̀yin ará new jersey máa gbé yín padà. Hmm. ṣé ẹ̀ ń gbọ́ mi mà. mo ń gbọ́ yín dádì wa. ṣé ẹ rí a lot of people mọ Wasiu Ayinde dáadáa. really because wọn ò mọ dáadáa wọn ò mọ dáadáa. ṣé yìí mọ̀ wọ́n díẹ̀. mo ti mọ Wasiu Ayinde láti mo mọ̀ dáadáa látàyè ìtàlázó ìbàdàn látàyè ìbàdàn. Hmm, mo ti mọ Wasiu Ayinde dáadáa bọ̀ mo lè má ṣe ó fẹ́ ẹ̀gbọ́n ọ̀rẹ́ mi kan lára àwọn ìyàwó ẹ̀ tó máa ń sùn so bó ṣe wà yẹn èèyàn tí ò dáa rárá gbogbo ọ̀rọ̀ tí àyàn àyàn tó sọ yẹn sílẹ̀ ó ṣeé ṣe kó jẹ́ ninety nine percent truth ló sọ bọ̀ rízì mo ṣe pè lálẹ́ ni pé Ìbàdàn lèmi ń gbé. Yes sir. wọ́n fẹ́ fi Òbésèré jẹ oyè kan ń bàdàn lọ́dún kan. wọ́n ti mọ́jọ́ oyè ìgbà tí wọ́n dé tí wọ́n ti mọ́jọ́ oyè tí Òbésèré máa dé bàdàn wá sáyìn lé pé olóyè kan ń bàdàn tó lórúkọ dáadáa hmm. pé kán jọ ọ́ pé wọ́n fún Òbésèré lóyè yẹn o. Hmm pé wọn gbọ́dọ̀ kóbi tèrè lóye yẹn o ilé ayé ṣe tóbi tó kò ń ṣe tẹnìkan hmm. tí gbogbo wa tó bá kọjú sẹ́nìkan lénìí á kọjú séèyàn míì lọ́la hmm. wọ́n láti pè wọ́n aláàjì yẹn èèyàn tó dá ń bàdàn ni èèyàn tó dá aláàjì yẹn bọ̀ rẹ̀ wọ́n àwọn olóyè Ìbàdàn mo ti mọ̀ wọ́n. ẹ mọ̀ dáadáa ọ̀rẹ́ àwọn ọ̀rẹ́ wà tí wọ́n ti mọ́ látọjọ́ tó. ìyá rẹ̀ mi jábí orí ìyá mọ̀ ìyẹn ìyẹn mi jábí. orí yóò ní orí yóò ní. <laughs> àbí bàbá. orí yóò ní bí wọ́n mú kinní yẹn wọ́n mú èyí yẹn wọ́n dẹ̀ yẹ mọ́ òbèsè rẹ̀ lọ́wọ́ ó ní wọn fẹ́ kán ó ní wọn gbọ́dọ̀ fi jẹ́ ọpẹ́lọpẹ́ ọba Adékúnlé Màkàmá. Hmm. àwọn ará Minnesota gan ti ń pè wá. òun ló padà. Hmm tí yóò bá mi yìí mà àwọn ọba adékúnlé màkàmà òun ló ṣẹ̀wá sọ fún òbí sílẹ̀ pé kó máa bọ̀ ń lo òun àfún lóyìn yẹn ìgbésí rẹ̀ fi lóyìn yẹn jẹ lọ́jọ́ yẹn. Hmm. bọ̀ wọ́n wọ́n gbàgbé pé bíyàn ṣe ń yọ só lèèyàn ṣe ń gbọ́. kẹrí nǹkan tá a bá ṣe ń kọ̀kọ̀ ní kedere ló wà lójú ọlọ́run. Hmm. so Wasiu Ayinde bó ṣe rí nìyẹn bí kò rí nǹkan tó fẹ́ bọ́ sọ́wọ́ èèyàn kan tó dẹ̀ mọ̀ pé ó yẹ kóun náà jàǹfààní ẹ̀ ó máa tako onítàn tí ó ti bọ́ sọ́wọ́ ẹ̀. Hmm, ẹ ṣeun gan sa. so ìyẹn èmi advice èmi fẹ́ fún un tó bá ń wo program yìí lálẹ́ yìí láìpẹ́ eh, ẹnìkan sọ ní orí program kan tí mo wò tán ní ti pé ó ti tọ kándù nítorí ó ti over forty years ó ti ń súnmọ́ bíi tí àgbà àwọn àgbà ń lọ gbàrí tàdá lẹ́nu ipò àkàràdà yorùbá mi gbogbo wọn ti lọ nǹkan tó ṣe kalẹ̀ làwọn ọmọ wọn ń jẹ wọn rántí pé òun bímọ ohun tó lè ṣe sẹ́yìn náà lè ṣe fún wọn òun ni kẹ́ ẹ jọ bóyá kẹ́ ẹ rọra mú bẹ́ẹ̀ bá lè mọ bó ṣe máa bá a sọ̀rọ̀ irú àyàn yẹn gbogbo nǹkan tí bọ̀ yẹn bá lòun ní ìdìlọ́wọ́ ẹ̀ kó fún un because tó bá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yẹn nǹkan tó máa wú kalẹ̀ ò dáa. ó tiẹ̀ wú nǹkan oríṣiríṣi jáde báyìí. láti orí ọ̀rọ̀ àyàn ní ìsìn wọ́n ti bọ́ sórí ọ̀rọ̀ wọ́n ti bọ́ sórí ọ̀rọ̀ pé gbowó lọ́wọ́ àwọn kan kò ṣe rí ẹni tó ń gba fifteen thousand dollars lọ́wọ́ ẹ̀ rẹ́dí láti jáde tán evidence lọ́wọ́ wọ́n dẹ̀ lẹ́ni tó he who lives in a glass house does not throw stone. ẹ ṣeun gan ẹ ṣe jẹ́ ká gbẹ̀rù mí láyè káwọn èèyàn máa pè wá ní ìṣẹ́jú méjì méjì ẹ ṣe gan sir all right sir ẹ ṣe sir. ẹ ṣe. yes sir àwọn èèyàn ń pè wá lóríṣìíríṣìí pé ń wọnú ara wọn ń já àwọn kan pọ̀ wá láti Minnesota mo fẹ́ káwọn Minnesota náà ń gbé ń sìn mo ti rẹ̀ káwọn ará Minnesota ẹnìkan pọ̀ wá láti New Jersey náà lẹ́ẹ̀kan ó yá ẹ pè sórí ẹ jẹ́ ká wo ẹ jẹ́ kí n pẹ́ tó ẹ má bínú ẹ jẹ́ ká kọ́kọ́ ẹni yìí padà New Jersey ti kọ́kọ́ pè wá lálá kọ̀ọ̀kọ́ ó ti pè wá pè wá pè wá. I'm sorry Anisha. ah ok ó jẹ́ káwọn èèyàn pè wá wọlé plus one three one seven four two nine seven zero eight two èyí tí ẹ bá fẹ́ pè ọláwọyìn maruf lórí youtube thank you so much òjò kọ́lá mo rẹ́yìn náà mo rí ẹ̀yin tẹ wá ń bẹ̀ wọ́n kí wa àjíǹde ara máa jẹ́ wa ọmọ pásítọ̀ ò ti wọ̀nà ẹ pè wá ẹ gbìyànjú lórí whatsapp èyí tí ẹ bá fẹ́ pè wá ẹ gbìyànjú lórí whatsapp kíkọ̀ yẹn má já ti àwọn tó bá ń pè láti nàìjíríà kó má okay okay ẹnìkan send the message kan sí mi. if you want to call in call in someone is sending a voice note mi ò ní bàbá ṣe wọn voice note níbí ṣé mo play ẹ hello. hello mama lajẹ ẹ ká sọ ma. ẹ god bless you ma. Hello, mama. ẹ pé tó ma. ẹ ṣé ma. Ah, mo gbà ládùúrà lórúkọ jésù àwọn ọmọ òní kó sọ́wọ́ lórúkọ jésù wọn ní ṣiṣẹ́ ṣe because oríṣi oh, tèmi ṣe pè mí pé ọ̀rọ̀ mike fash àti fẹ́ẹ̀ sọ̀rọ̀ mo mọ̀ wọ́n dáadáa torí jẹ́sì lè yí gbé ó dẹ̀ máa ń ṣe ṣó. wọ́n léèyàn dáadáa ni wọ́n ṣe òótọ́ ni. èèyàn dáadáa ni mi ò close mọ́ wọn ọ̀rẹ́ mi ló close mọ́ wọn tọ́jọ́ ń ṣiṣẹ́ pọ̀ a promoter wọ́n máa ń gbá àwọn olórin wá ṣe gbogbo ẹ̀ ẹ̀ ọ̀dọ̀ ṣe tó mm. gbà tí mò ń gbọ́ ṣòyìn yẹ ẹ̀rú bà because mo kàn rí pé kò ṣe láti twenty fifteen láṣọ wọn tẹ̀mí lọ so kò ṣe show like that like that mọ́ tí mo yẹ kó ṣòyìn I have to call my friend like ah ìyẹn wá ní òun náà gbúdọ̀ pé òun send message sí òun ò gbúdọ̀ òun ṣe pé bọ̀ òun mọ̀ pé sí nǹkan ṣẹlẹ̀ láàrin òun àti wàásù àyìndé ń gbà yìí ọ̀rọ̀ owó dà wọ́n pọ̀ ó di wàhálà gan gbà yẹn mo ní tọ Ọlọ́run á gba nǹkan tí mò ń gbọ́ ìfá mo ní láti ṣí ẹ̀ṣọ́ yìí ọ̀rẹ́ mi tó jẹ́ close friend ẹ̀ yẹn nínú wọn dàgbà tó ń lọ sí Naija recently òun pé òun send message kò reply kò ṣe anything a máa gbàdúrà Ọlọ́run a máa fi iṣẹ́ ẹ̀ṣọ́ wa ọlágbára Ọlọ́run bọ̀ tí nǹkan tẹ́nìkan lè rí bẹ́ẹ̀ ni pé bóyá gbà tó lọ sí Nàìjíríà bóyá lọ béèrè owó ẹ̀ mm, ṣe é mọ̀ pé bóyá báwo la ṣe fẹ́ ṣe wàhálà tó wà nílẹ̀ báwo la ṣe fẹ́ yanjú ẹ̀ náà mm. fi wá yí mọ́ bàbá lọ́wọ́ bàbá ṣàtìjì ni eh, máa ń ba àdìlédè kan. tẹ bá dẹ̀ lọ́pẹ́ ẹ̀yìn wọ́n ń tàgbo jẹ̀dí náà àǹtí ẹ̀ náìsì ẹ̀yin ará ní jẹ̀sí òfin ẹ̀ tó ẹ̀ lè gbé ńgá ọlọ́run ṣamẹ́ríkà lè wà ẹ̀ lè gbé ńgá náà wọ́n ẹ̀ rẹ́rìn báyìí ńgá. ìgbìmọ̀ ọlọ́run máa bì sí ẹ̀ṣọ́ wa àmì jésù ẹ̀ ṣe gan. ìgbọ́kọ̀tẹ́ tó ta ọjà yẹ̀pẹ̀ tí ò ní òkúta nǹkan tí mo mọ̀ nípa. Mm, wọ́n á change mm, ẹ ṣe gan ma God bless you ẹ ṣe ma. Hello, sir. Hello. Hello, Yàrádé. Sir, ẹ sir. Hello. Ẹ kú gbìyànjú. Ẹ ṣeun sir. Ẹ kú gbìyànjú o. Ẹ kú iṣẹ́ Olúwa máa fún yín o. Àmín sir. Ọlọ́run ọba ò ní padà lẹ́yìn yín ní àbọ̀ ọkùnrin. Àmín. Ọlọ́run ò ní padà lẹ́yìn yín. Agbára ọlọ́ọ̀ba ọlọ́run máa gbogbo ibi táwọn ọmọ yín náà wọn máa bá àánú pàdé. ọlọ́run ọba ò ní tẹ́ ní àwọn ọmọ yín ti kà ọlọ́run dẹ̀ ní tẹ́ ní ẹ̀yin náà ti kà ìka làwọn èèyàn màmá ẹ wo mi ṣe rí ọ̀rọ̀ tẹ́mi fẹ́ sọ ò pọ̀ ṣùgbọ́n màá kàn fẹ́ kẹ́ ẹ ṣe nǹkan kan kẹ pé mánu kúnlé àyànlọ́wọ́ yẹn tẹ bá lè bá sọ̀rọ̀ tẹ gbọ́ mi mà. Mm, kí ni kan tí mo fẹ́ sọ ni pé gẹ́gẹ́ bí as in from my own point of view mm. ó má gbowó lọ́wọ́ máa yẹn o ó má gbowó lọ́wọ́ ẹ o kó má gbowó lọ́wọ́ ẹ o torí pé kí ni <clears throat> ọlọ́run ní jẹ́ ká gba owó tá a máa fi wúra kó gbowó lọ́wọ́ ẹ o kó má gba owó lọ́wọ́ ẹ̀ o. yes sir ẹ ṣeun sir. owó táwọn èèyàn bá fún a fi ṣàlùbáríkà kò ní gbowó tó máa fi wúra o ọlọ́run ní jẹ́ ká gbowó tá máa fi wúra torí pé kí ni nígbà tí o ti lè san owó iṣẹ́ fún un ní owó tó deserve nígbà tó ń bá ṣiṣẹ́ yẹn tó bá fún un ní ẹni owó kankan sì kò lè wúlò fún o ẹ má jẹ́ ká parọ́ fúnra wa hmm. òun gan mọ̀ máàlùkúnlẹ̀ yẹn gan mọ̀ wọ́n ní mo máa ra lé mi ohun gangan mọ̀ mí ló yẹ kí n ra síbi tó gùn ẹni tó bá máa gbèsù jẹun pọ̀ ó gbọ́dọ̀ fà á hmm. ó dẹ̀ gbọ́dọ̀ wà kẹ́fù hmm. torí pé kí ni máàlù tá à ń sọ yìí <laughs> òun ṣe kò ń báyàn ṣeré kò ń báyàn ṣeré gbogbo ọ̀rọ̀ ọ̀rọ̀ táwọn ọmọọṣẹ́ táwọn tó kù ń sọ yẹn wọ́n kàn ń wọ́n kàn ń tíra láti sọ́pọ̀tọ̀ ọ̀gá wọn ni orí pé kí ni wọ́n wà ń bẹ̀ wọ́n lè tó àìdá nípa ọ̀gá wọn ṣùgbọ́n advice èmi ni pé kí Àyánlọ́wọ́ kó má tẹ́wọ́ gbowó lọ́wọ́ ẹ̀ o. yes sir ẹ ṣeun sir. kó má tẹ́wọ́ má gbowó lọ́wọ́ ẹ̀ o. god bless you sir ẹ ṣe. kò jẹ́ bó ṣe jẹ́ olúwa máa wà pẹ̀lú yín o ojú ò ní tì. lord akim adisa said god bless you ẹ ṣe ọjọ́. ẹnìkan ló ń send voice note ṣó yẹ kẹ́ máa ah ṣé voice note lẹ́sìn send látàárọ̀ I will I can't listen to your voice note if you want to call call on the show ah, eh, wàhálà ẹni yẹn send voice note látàárọ̀ ah, <laughs> ta ni wàá gbọ́ voice note bí wá bíi thirty minutes ìyẹn di lẹ́yìn show. oh god bless you ẹnìkan eh, tí ok ẹ kọ́ ẹ má bínú ọ̀tọ̀ ní nǹkan tí mò ń wò mo tún ka mẹ́sẹ̀gì ẹnìkan ni. so the number to call ẹ̀yin youtube mo ti fún yín ní nọ́mbà tẹ́ máa tẹ́ Morgan Way how are you the number to call is uh, plus one ẹ̀yin tẹ́ bá sí ní us plus one three one seven four two nine seven zero eight two àti pin ẹ̀ síbẹ̀ uh, plus one three one seven four two nine seven zero eight two. Ọmọ̀nà, excuse me, Ọmọ̀nà Rosemary Innocent, how are you today, darling? So lórí ọ̀rọ̀ tó ṣe wọ́n alẹ́ náà la ṣe ń sọ yìí, a ti sọ torí ibi tá a ti ẹ̀ sọ̀rọ̀ ọmọ ayàn lọ́wọ́ ọ̀dẹ́ mo ní ẹ̀wẹ̀ jẹ́ ká ọ̀rọ̀ ayàn lọ́wọ́ ẹ̀jẹ̀ ká ní sùúrù torí lẹ́yìn tọ̀rọ̀ ayàn lọ́wọ́ lẹ́yìn tí bàbá yìí a rí pé oríṣiríṣi ọ̀rọ̀ ló tún jáde èyí tó tún jáde ń bẹ̀ tó tún lágbára ẹ̀ òun náà ni ti Mike Fashakin yìí tí ó ti di alágbo jẹ̀dí from promoter to alágbo jẹ̀dí from ilé Jésù délé àwo from ọmọ bàbá aládùúrà dé ọmọ bàbá olóríṣà ọmọ ọmọ irọ́ o bàbá òṣòrìṣà o ọmọ bàbá aládùúrà ọmọ wa wọnú ayé lọ torí confam ni àbá àti irọ́ pẹ̀lú ìlẹ̀kẹ̀fà tẹ̀ rí lọ́wọ́ ẹ̀ yìí èèyàn ò kí ń dédé kàn mú ìlẹ̀kẹ̀fà yẹn dání tí ò bá dípò ní nǹkan kan tó ṣe débẹ̀ nǹkan tó ń bá wa sọ ni pé nítorí ọ̀rọ̀ owó yìí ó kún tó fi wà ní nàìjíríà pé à láti lọ bá Wàsíù ẹni tó tiẹ̀ máa sọ̀rọ̀ ló bá sọ pé à wọ́n ti fowó ṣe òwò ìwúyè pé wọ́n ra mọ́tò kan pé bóyá owó kan bóyá owó tí wọ́n gbà wọ́n fi ra àwọn mọ́tò kan wọ́n ṣàǹsọ lóríṣiríṣi ní òkúkú sí ń bẹ̀ àfi kọ́ lóhun kó ṣàánú fún wa ní ìmọ̀rú mọ́tò tí Wàsíù rà nígbà tí wọ́n fẹ́ ṣe ìwúyè ẹ̀ ló ẹ ti wọlé ẹ bá wa reduce bí tẹ ti ń gbọ́ mi yẹn màá kàn tí ẹ tún gbọ́ra yín so mi ò mọ bá a ṣe fẹ́ ṣe bí ọ̀rọ̀ yẹn ṣe rí àmọ́ bá a ṣe fẹ́ yanjú ẹ̀ wọ́n lọ fi ra mọ́tò mo ní kán ní sùúrù kan máa ti káwọn èèyàn máa ti conclude pé owó àwọn owó àwọn ará Amẹ́ríkà ni wọ́n fi ra mọ́tò pé òun owó yẹn ni wọ́n lọ kó fáwọn kan tí wọ́n fi joyè mo ní ẹ má sọ bẹ́ẹ̀ ẹ má sọ bẹ́ẹ̀ ó kàn lè jẹ́ pé bóyá ó kàn fẹ́ ṣe é mọ̀ pé sídẹ̀ẹ́sì nǹkan kàn lè rí bẹ́ẹ̀ gbà mí but àwọn èèyàn léèyàn dáadáa ni Mike Fashakin ọmọ onílé ọlọ́nà ni ọmọ bàbá wòlíì jẹ́ kí la fẹ́ sọ nípa bàbá ṣáà pé bàbá ò gbàdúrà tó ni ṣùgbọ́n ṣáà sọ wípé bàbá ò mọ ọlọ́run tó ni kí la fẹ́ sọ nípa bàbá wòlíì bàbá aládùúrà bàbá àgbàlagbà tó ti fi àgbèsí ayé ẹ̀ tó fi sin ọlọ́run tó fi àwọn ọmọ ẹ̀ sí ọ̀nà ọlọ́run tí ọmọ ọmọ ọmọ tó jẹ́ pé Amẹ́ríkà ló ti kàwé ọmọ tó níbi tó níran tó wá ń jẹ bẹ́gibẹ́gi nàìjíríà tó wá ń live from mouth to mouth to nàìjíríà tó wá ń ṣe àwọ̀sùn káàkiri ilé ìjọ ilé ìjọsìn pé àchọ́ọ̀chì ni wọ́n ti ń ṣe ó yẹ ìjọ ẹ̀mí jẹ́ kí n máa sùn bíi lónìí máa sùn bíi lọ́la ẹ dákun nítorí ìtọ́lọ́ àwọn tó wà náà àwọn tó wà lamẹ́ríkà gbogbo wọn tí wọ́n bá máa sọ̀rọ̀ wọ́n á léèyàn dáadáa ni bẹ́lẹ̀ bá máa pè wá ní ẹni tẹ́ ẹ sọ yìí èèyàn dáadáa ni peter ń bá máa sọ wọ́n ní mike fashaki wọ́n léèyàn dáadáa ni ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí mike fashaki wọ́n ló wà lọ́dọ̀ Wàsíù àwọn èèyàn wá ń bẹ̀ wá wọ́n ní ká sọ fún Wàsíù pé kó jọ o kó bá wa tú máìkì lẹ́mi tó bá dé sí o mo wá rò pé àṣé wọ́n de máìkì fàṣàkin ni máìkì fàṣàkin gbọ́n wọ́n dì ọ́ ẹ̀ló ẹ̀ló tẹ bá ta ohun tèmi tẹ bá ti ń gbọ́ ẹ máa dá mi lóhùn ẹ má máa lísìn sí fóònù yín padà ẹ̀ló. Yeah, hello. Hello, sir ẹ káàbọ̀ sórí ètò sá ẹ ra sà. ẹ kalẹ. ẹ kalẹ sà. yàrá ìpínlẹ̀ amẹ́ríkà ẹ̀ wá singapore mo ti ń pè. mo ti rí nọ́mbà tí fún pè mí sá. ọlọ́run ní barada yín jẹ́. àmì sà. Uh, Cherry, thorough to one day for past days, Moribubu, many things, especially post in some certain areas. You are speaking the truth, and everything that transpired within Ayonkole and you. is reality. Cherry number one, eh, if someone prospered from both. Eh? Mm. From both. Eh? The person, wealth does not hide. Wealth does not hide. Owó kì í fara pamọ́. So gbogbo nǹkan tó wà nílẹ̀ kì í ṣe ọ̀rọ̀ agídí. Bí wàá sì jáde pé òkè kí ni achievement pẹ̀lú àwọn tó tọ́jọ wà kó kó prove ẹ̀ ó wà simple tí o kì í sọ̀rọ̀ ya just a very simple arithmetic just a proof wípé kí ni nǹkan tí àwọn tó wà pẹ̀lú òun tí wọ́n achieve ó sọ pé Olúpẹ̀rí ó wà pẹ̀lú òun mu láti thirteen years of age ẹ pé thirteen years lolúpẹ̀rí ló wà pẹ̀lú òun so olùpẹ̀rí at least there must be something that he has achieved kò tí achieve anything for that thirteen years olùpẹ̀rí ò achieve anything tó bá achieve anything kó post ẹ̀. no no there must be so then ló sọ̀rọ̀ lórí normal thing ẹ̀ ó sọ̀rọ̀ pé òun share fifty percent pẹ̀lú àwọn band boys òun wípé sixty forty ló ń ṣe lórí interview ẹ̀ wípé sixty forty ló ń ṣe bó máa mú ten percent bó máa mú ten percent láti forty percent òun àwọn band boys ni wọ́n máa mú ten percent which is twenty percent to management so twenty percent to management that means anybody tó máa ṣiṣẹ́ pẹ̀lú yàn tó ń gba fifty percent there must be something about that fifty percent everybody wọ́n jáde kan wá ṣò fifty percent tó ń gbà for decades for decades ó wà simple ìyá aláyé ṣe ń gbọ́ ó wà simple ọlọ́run ní gbàdàgà yín jẹ́ gbogbo àwọn tẹ̀ ń ṣiṣẹ́ pẹ̀lú ẹni tó bá nù láti met pẹ̀lú yín pé àwọn tẹ́ tẹjọ́ ń ṣiṣẹ́ pẹ̀lú yín ẹni tó bá nù láti vet pẹ̀lú yín kó bọ́ síta ṣẹ́ rí wọn kí n parọ́ mo yó mọ́yàn. ẹ ṣé gan sir god bless you sir ẹ já tún pẹ̀lú mi láàyè ìṣẹ́jú méjì méjì ẹnì kọ̀ọ̀kan ẹ ṣe gan ẹ̀yin ará Singapore god bless you hello ẹ ti wọlé hello sir. ẹ ma o. ẹ sir. ọ̀rọ̀ tẹ́ ẹ sọ tẹ́lẹ̀ lani you. yín dá God bless you sir mo appreciate you. bẹ́ẹ̀ ṣe pé wọlé. Hmm. ẹ wo ọ̀nà hmm, ojú mi lèmi fi wo hmm, ọ̀rọ̀ tí ẹ sọ lórí ẹ ṣeun sẹ jáwọ́ man ti ẹ kílẹ̀ forúkọ ẹ fẹ́ eh, eh, fàṣàkín michael ìgbà tẹ́yìn náà máa pè ní ìsìn ẹ ní Fáṣakin Ifáṣakin so definitely ó padà god bless you ẹ ti mọ tí mò ń lọ mm. kò sẹ́ṣẹ̀ ńbẹ̀ kò sẹ́ṣẹ̀ ńbẹ̀ so ìgbà tí bàbá tiẹ̀ náà máa ṣe kérúbù bàbá tó bí bàbá tiẹ̀ náà máa pariwo ni pé ibo lọ́mọ yẹn kí lọ́mọ yẹn wà lọ di Jésù ọmọ wọnú di Jésù so òun tó wá padà sọ́dọ̀ fọ́fọ́ fadà zẹ̀. exactly so nǹkan tó ń ṣẹlẹ̀ yẹn bọ̀ lórí ọ̀rọ̀ owó yẹn eh, bóyá possible gbà tán gba owó tí wọn ọ̀dẹ̀ wá kọrin bóyá owó wọn náà fẹ́ lọ gbà ní nàìjíríà tó fi di pé wọ́n á síbẹ̀ ọ̀dọ̀ wọn ọ̀dẹ̀ há but bóyá wọ́n ń mm-hmm. try láti gba owó wọn padà láti fẹ́ but ẹni tí wọ́n lọ bá ẹni tó bá da business papọ̀ yẹn <laughs> mi rò pé tó wáyé pé wọ́n kó fẹ́niyẹn ò tí ì ṣe pòun fúnra rẹ̀ ló ti divert owó mi rò pé ẹniyẹn máa easily kówó fún wọn pé kán lọ san kán lọ offset gbogbo bíìlì gbogbo owó tí wọ́n ti gbà ní Amẹ́ríkà ah, mi rò pé mi rò pé ẹniyẹn máa sọ pé mi rò pé ó máa easily àwọn tó ń ṣiṣẹ́ fún gan-an wọ́n bá yà ń bẹ̀ àwọn àwọn tó dẹ̀ ṣì wà lọ́dọ̀ ẹ̀ tó ń sọ pé ibẹ̀ ibẹ̀ sùn àwọn táwọn náà bá pariwo wá sórí íńtánẹ̀tì a máa then lórí ẹ̀ mo fẹ́ sáré yà sọ́dọ̀ ọ̀rọ̀ àyànlọ́wọ̀ bàbá àyànlọ́wọ̀ hmm. ẹni tí bàbá àyànlọ́wọ̀ bá ṣiṣẹ́ yẹn ni wọ́n ẹ̀ ń sọ pé àwọn àgbọ̀n ọ̀dùn ni bọ̀tẹ́ni yẹn náà bá àmọ́ àwa rò pọ̀ ni pé ó lè jágbọ̀rọ̀ ló lè ṣe kinní tàbí nǹkan tó everybody yóò rò sí náà ni pé àgbọ̀n ọ̀dùn but tí man tó ń jẹ́ singer yẹn tí wàásù yẹn gan bá jẹ́ wicked person tí ò bá wíṣà àyẹ̀kọ́tà yẹn lọ́wọ́ ní nǹkan ok ok ok tí ò bá burú ṣé kí ló tèkẹ́ ṣèbó lè ṣe one hour program láti fi sọ òyìnbó rẹpẹtẹ kí ló tèkẹ́ láti sọ. So, just one minute video kó fi sọ fáwọn àgbọ̀n ọdún ẹ̀ pé òun ràn wọ́n ń ṣe kọ́ máa hàn ọ̀tẹ̀ ní ẹlẹ́ni. Hmm. àbí kí ló take ẹ láti just thirty seconds video pé ah mi ò ràn yín ṣe ẹ filẹ̀ o live and let live now àbí hmm. gbélé ayé jẹ́ kí náà gbélé ayé now then àwọn tó máa àwọn tó ń pè tí wọ́n sọ pé kó máa sá lọ sẹ́yìn kó máa sá lọ sẹ́yìn anybody má disclose ibi tó máa fẹ́ kó sá lọ. àdàfo yẹni pé mi ò sọ nǹkan kan mo kàn dákẹ́ <laughs> ó ti yé mi. bàbá kan ti ń pè of recent kó máa sá lọ sẹ́yìn. bàbá dárúkọ sẹ́yìn ẹ̀ ń dárúkọ sẹ́yìn ṣé kẹ́ni ẹlẹ́ni wá lọ ibi gbogbo tí gbogbo yín ti dárúkọ lórí social media kó wá lọ bẹ̀ ni. sẹ́yìn ah, ti pèsè àǹkọ yes. ẹni bàdàn ò dáa kó máa sá lọ sí sẹ́yìn ṣé sẹ́yìn yẹn ṣé eh, security bẹ̀ tún wá le ju ti bàdàn lọ ni. Ah. mo mo understand. exactly so comment kọ́ máa disclose ẹ nílẹ̀ tán fait kó tán bá fẹ́ kó sá lọ so kí máa yẹn tí ò bá wí ìṣàyàn lọ́wọ́ ní nǹkan burúkú kó jáde kó wá kó wá kó wá denounce àwọn fún àwọn fọ́lùwẹ̀ tí wọ́n lọ ń ju òkò ton tí wọ́n lọ ń fọ́ glass ilé onílé gbogbo àwọn tó bá dẹ̀ wish máa yẹn bá dẹ̀ a á san ọlọ́run á bí wọ́n lára àwọn ọmọ wọn gbé ìran ìran ìran ìran ìran generation tó ń bọ̀ kọ́ fílẹ̀ náà kọ́ fílẹ̀ ah iṣẹ́ ni nìkan ló ń kọ fújì nàìjíríà tí wọ́n drag Obesere báyìí ṣé wọ́n drag Òṣùpá báyìí ni. ẹ ṣé gan ah. sir God bless you sir. all right ẹ take care. tó bá fẹ́ jó tàlàsọ disco hmm. ó yá kọjú sí bèbí yẹ kí bèbí yẹ kó kọjú sí yẹ ẹni tí ò bá lọ́kọ ó yá kọjú oh my god ìwọ ọ̀rẹ́ mi tàlàsọ disco bọ̀bọ̀ tó máa ń ṣe ohun tí yẹn jẹ̀lílì à ń bọ̀ wá sọ̀rọ̀ ẹ̀sìn ó ti kú kọ́lọ́ fọ̀run kẹ. hello. hello ma. hello ọ̀nkú ẹ̀jọ́ kẹ́ tó sọ̀rọ̀ ṣé ẹ mọ alazo disco ṣé ẹ mórí yẹn kọ dáadáa ẹ̀jọ́ ṣé ẹ rántí. Ah, ah, ẹni tí ò bá lọ́kọ ó yá kọjú sí mi wésẹ̀ salazo igi jẹ́gẹ́dẹ́ igi jẹ́gẹ́dẹ́ padà bára wú olóyè ìwọ ọ̀rẹ́ mi tààlà kó disco ó dùn láti gbọ́ tààlà eighty four gẹ́gẹ́gẹ́ tààlà à láyé ìgbà náà ó mọ̀ dùn. ẹ wo èmi fẹ́ dá sétò ni o. ẹ bá a dá sétò ara ẹ̀ náà ni ẹ bá wa dá sí gbogbo ẹ̀ pọ̀ náà ni. ṣé rí ó jọ gàtẹ́ kò jọ gàtẹ́ mm. bí Yorùbá ṣe ń sọ. ó ti ń fẹsẹ̀ lélẹ̀ gàtẹ́ gàtẹ́ ṣẹ́rí pé ńgbà tí àyàn sọ pé àwọn táwọn bá aláàjì ṣiṣẹ́ kò easy lẹ́yìn wọn ọ̀rọ̀ fàṣàkì yẹn ti ó ti fi hàn pé àwọn tó wà lẹ́yìn aláàjì kì í ṣojú lásán wọ́n fi dúró bẹ́ẹ̀ tó fi ń lo ten years lo twenty years lo thirty years èèyàn ló wá láti amẹ́ríkà tó tó tó di nǹkan sí nǹkan tí ò yẹ kó dà tó dà sẹ́yìn wọn yẹn ṣojú lásán nìyẹn kì í ṣojú lásán so mo dẹ̀ support nǹkan tí màá tó sọ pé eh, Mr. Fashakin ti padà sí ibi tí orísun wọn ni nípa ti ọ̀rọ̀ ìṣẹ̀ṣẹ̀dé ìyẹn dúró ní apá bẹ́ẹ̀ then lastly ẹ wo eh, ọ̀rọ̀ àyàn bí life wọn ṣe máa wà protected mm. nǹkan kan sọ sí mi lọ́kàn wípé. Yes, wọn ò ṣe lọ bá kọ́kọ́ lọ ké bá gọ́vnà gọ́vnà state kọ́ lọ ké bá irú àwọn gọ́vnà yẹn náà lè láwọn ò gbọ́ gbogbo nǹkan tó ń lọ àwọn náà wà lórí social media àwọn yìí bọ́ọ̀wọ̀n ò sí bẹ́ẹ̀ àwọn PAs àwọn nǹkan kan wọn náà wà bẹ́ẹ̀ senior citizen ni máa yẹn of Ọ̀yọ́ state at sixty is a senior citizen of the state. His Excellency the governor of Ọ̀yọ́ state. Yes. Engineer Seyi Makinde ṣèyí mákindé kàn jọ kàn bá wa dá sọ̀rọ̀ máa yìí kàn má jẹ́ kí kí in fact kọ́kàn bá wa provide security fún ó tán nǹkan tèmi kàn wà after nìyẹn ìyẹn then àwọn ìlú ẹ ní àdó àwáyé yẹn torí ibi tí mo mọ̀ ní gbogbo sáìdì ọ̀nà sẹ́yìn yẹn àdó àwáyé yẹn káwọn àwọn káwọn ìlú yẹn náà dìde sọ̀rọ̀ máa yìí olú ọmọ náà ló jẹ́ fún wọn nílùú nílùú wọn káwọn náà dìde pé nǹkan kan gbọ́dọ̀ káwọn náà bá raise voice i mean some I mean people will be will tell I know already people are showing interest but people that matters kò kàn níjà wa àwa náà matter but kò kàn níjà wa ta a kàn ń pè ló àwọn tó matter in the society wọn ti gun ọ̀pẹ wọlé o gbogbo àwọn olówó tí wà sí nkiri mélòó ló ti pè wọlé ẹ dáhùn mélòó ni àbí ṣáwa tá à ń pè là náwó fáìndé ni. Hmm gbogbo àwọn èèyàn gidi àwọn àwọn àwọn fìjàbítẹ̀ ń sọ àwọn àwọn nọ́rẹ́bù gbogbo àwọn tó ń kí yẹn àwọn ọmọ pẹ́lá àwọn kọ̀rẹ́tì àwọn gba àwọn ga àwọn gaimán àwọn rẹ mélòó ló ti pè pé àfáàzù alẹ́ ní tẹ̀ ń sọ yìí àbí kinní kan you know it's us that eh, àwa yìí àwa tá àwa tá kan gbé àwa là ń pè you know but tó bá ti dé pé hit yẹn ó dé tírú àwọn bóyá youth bóyá association of youth eh, adúàwáyé ni láti lọ sí sẹ́yìn gbogbo òkè ògùn yẹn in fact kì í ṣe adúàwáyé tó gbogbo òkè ògùn kọ́ dìde sọ̀rọ̀ máa yẹn ọmọ òkè ògùn ni òkè ògùn dẹ̀ fẹ̀ ó tóbi yes i should know sir thank you sir. yes yes Yes, Yes, Yes, Yes, Yes, Yes, Yes, Yes, Yes, Yes, Yes, Yes, Yes, Yes, Yes, Yes, Yes, ma ẹ lè kẹ́ ẹ lè ẹ lè ẹ lè fi opportunity yìí náà sọ fún olóyè Ìgbòho náà bóyá wọ́n lè bá wa dá sí i. olóyè Sunday Ìgbòho. ó ṣáà. Ìgbòho Òòṣà. Ẹ ṣé sir, God bless you. Mo ń kọrin tàlàsó disco lẹ́ẹ̀kan ah, ẹnìkan wọn ṣáà ṣàfẹ́ kí n kọrin tàlàsó disco ìgbà tíjọ́ bá ti ń gbọ̀n mí tí mo fẹ́ mú ijó yẹn báyìí lẹ́yìn máa tún máa pè wọlé ó dáa. Please no derogatory comment or remarks on my show on my page please ẹ má búra yẹn má ṣe pé fẹ́nikẹ́ni. Hello sir God bless you sir. Hello. Ẹ ti wọlé o à ń gbọ́ yín àti ń fomi lò ó ẹ sir god bless you. Why did tẹ̀lé ló ń sọ̀rọ̀ láti last? aláàfin. Ah, àwọn tọ̀yọ́ aláàfin òjò pàṣẹ kẹrẹ má dẹ̀ ọmọ àtìbà ọmọ ikú tí kò gbọ́dọ̀ pa ọmọ àrùn táwọn ò gbọ́dọ̀ ṣe láéláé ah. kábíyèsí fún bàbá wa agbe ẹ ṣeun bàbá wa ọlọ́run ò jẹ́ kẹ́yìn náà pẹ́ madam. àmín àwọn ọmọ yín ò ní bọ́ sọ́wọ́ alágbèédá. àmín. ẹ̀mí yóò wá gùn. àmín àṣẹ bàbá. ẹ ẹni tẹ́mi fẹ́ sọ lórí ọ̀rọ̀ yìí. Hmm. ọlọ́run má jẹ́ ayé mú wa. àmín o. ọlọ́run má fà wá lé ayé lọ́wọ́. Hmm. àmín. aláàjì ò ní ìdí interview tó gbà ní. ò ní ìdí interview wọn à ní ìdí tábì kankan tí bá fẹ́ sọ wọn kankan lè sọ ká fowó já ó ti dọ̀rọ̀ owó nìyẹn ká pe máa yí ká polówó kó má bá tiẹ̀ lọ. wọn ò jẹ́ lówó òun kò béèrè owó. àbùkù tí àbùkù tẹ̀ ń wò yẹn. bẹ́ẹ̀ ẹni tó ga ni mo ń wá káàkiri. Hmm, bẹ́ẹ̀ ni ibi tí láti ẹ̀ ń sìn destiny tó kọ ọmọ kékeré tó ń kọ hip hop lọ́lọ́ kálá yìí ni àájì fún ní ten million hmm. ó ló mele fún wọn rí hmm. ṣé destiny ló mele fún wọn rí destiny ò ló mele rí ọba wọn rú iṣẹ́ àbí. wọ́n sọ̀pọ́tì kárí àìní àbí kára ká sọpọ́tì àwọn tó ń bá wọn ṣiṣẹ́ ká sọpọ́tì kárí àtiwọn náà. Hmm. kò dáa kí ni tó gbà ń bẹ́ẹ̀ ọlọ́run tẹ́ wọn ju gbogbo kan máa jáde àmì ìka wọn sàn m'a mú wọn ṣeré ni wọn sàn máa mú wọn ṣeré àwọn tó dẹ̀ ń sọ̀rọ̀ tó ń sọ̀pọ̀tì wọn àwọn ń bẹ́ ń bẹ̀ ni tó bá yá ojú ogun kálukú náà là èmi rí ọdún yìí bíi ọdún ẹ̀san ẹ̀san ló fẹ́ máa ké ọlọ́run ó sì ti kálukú náà lẹ́ pẹ̀lú ọ̀run àmín. tó kálukú hámọ́ ọlọ́run ó jẹ́ kí kálukú sílẹ̀ kó gba inú ìdáǹdè tí kálukú mọ́ kálukú ọ̀pọ̀ pẹ̀lú ògùn ọlọ́run. Allahu àmín. káfowó jà ni owó náà lè fi jà báyìí. owó. ká má jẹ́ kí owó owó owó ẹni pé sẹ́yìn òṣùpá kọrin tán ó ní ariwo kọ́ wọn kì í fẹnu ṣe hmm. owó la ti lè dé. ẹ ṣeun bọ́sà. bá kó máa bá tiẹ̀ lọ ẹ ṣeun sà. ó bá jẹ́ ten million kan ṣe ten million sí ó kéré nìkan tó lọ́run ṣe fàlàjì. bẹ́ẹ̀ni. ẹ̀yin tẹ́ fi ṣe tí ọmọdé sì wá sí ní méjì last year ẹ̀ bù ní ten million jọ kíní ẹni tó bá bá yín ṣiṣẹ́ rí tó lóun lo thirty two years bẹ́ẹ̀ wá lè kó báyìí kankan fún ẹ̀ wá rojọ́ ní social media àwọn olùgbẹ́jọ́ wọn kò sí táwọn ẹ̀fẹ́jọ́ wọn ṣe. Hmm. ẹ ṣeun sà ẹ pẹ́ fún wa bàbá. kò ṣe o. ẹ ṣe sà sà já gbà pé mí láyé o. Mm. hello ẹ ti wọlé o hello ẹ bá wa reduce ibi tẹ́ ẹ ti ń gbọ́ mi yẹn ti wọlé. hello mo ti reduce ẹ kálẹ̀ mọ́. mo ṣì ń gbọ́ òun yẹn rédíò yẹn ń sọ̀rọ̀ àbí fóònù dẹ̀dẹ̀ ni mo ti ń gbọ́ bá ó yá ẹ sọ̀rọ̀ sókè sà. Okay, Ah, ẹja gbẹ lómi ìláyè ah, wọn ti wọlé hello ẹ ti wọlé. ẹ bẹ́ẹ̀ ni ìyá. <laughs> ẹ lè sá. ẹ̀sẹ̀ kú dídá ẹ ṣeun sá ẹ kú ọ̀rọ̀ nàìjíríà wa yìí náà. Ọlọ́run jẹ́ kí nàìjíríà ó o mò ń gbọ́ ètò yín láti mò ń gbọ́ ètò yín láti kọ́. yes sir but àwọn èèyàn fẹ́ kúrò lórí ọwọ́ tẹ fi bẹ̀rẹ̀ program yẹn. yes sir. máa ń fàṣàkì yẹn ní ìtàn sórí ẹ̀. bẹ́ẹ̀ ni sir bá ṣe máa bẹ́ẹ̀ ṣe máa pé padà. ẹ bẹ́ẹ̀ tó sọ̀rọ̀ àyàndé àní gẹ̀ẹ́tì máa ń fàṣàkì yẹn. àmúrẹ̀ bílí náà máa ti máa gbọ́ bí ọlọ́run ṣí ẹ̀ bí ayé ẹ̀ ti lọ tẹ́lẹ̀ kọ́lọ́run tún ṣí ẹ̀ padà. àwọn èèyàn lọ́pọ̀ kó tètè padà wá sí rẹ̀ kódà kó ṣe pé uber ló máa máa wà lámẹ́ríkà rẹ̀ àwọn tó jẹ́ gbèsè ọkọ̀ tó ń ṣẹlẹ̀ báyìí kódà bó ṣe uber kó mọ bọ̀ wá wa uber ẹ̀ ó máa pẹ́ ẹ̀ á bíìlì ẹ̀ á lè bùyàn lówó bọ́bí tó wà yẹn kò lè bùyàn lówó tó ti bẹ̀rẹ̀ tó ń gbàgbó káàkiri báyìí ìrọ̀ ẹ̀ ló yẹ ká sọ ìlú ọ̀rọ̀ Mr. Kunle yẹn ọlọ́run máa bá wa yanjú ẹ̀. àmín. bọ́tà bá kúrò lórí ọwọ́ pàṣà kìíní sí àníríì tu àníròyìn ọkúrò ńbẹ. Mm, bẹ́ẹ̀ ni sà ẹ kú la káyè sà. káwọn èèyàn jọ káwọn èèyàn jọ àwọn tí wọ́n ń sọ̀rọ̀ kán sọ̀rọ̀ wọn pàtàkì. bàbá wa sọ sí ọ̀rọ̀ Michael Fáṣákì yẹn ẹ ṣeun fún un. ó ṣe máa padà ó ṣe kúrò kó wálé kó padà wá sí Amẹ́ríkà ẹ̀ kúrò àkóṣe uber ọlọ́run máa bẹ̀ ẹ́ o ti gbìyànjú fún àwọn tó jẹ ń gbèsè gbogbo wọn láti mọ ibi tí wàhálà rẹ wà báyìí wọn kò sòrò. gbogbo wọn ló dẹ̀ sọ pé yàn dáadáa ni wọ́n ní Mike Fashakin wọ́n lè yàn dáadáa ni wọ́n tẹ̀sífà pé yàn dáadáa ni wọ́n dẹ̀ mọ àkókò yẹn fún wa sí wọ́n mọ àkókò yẹn kalẹ̀ àwọn èèyàn mọ̀ hmm. tòun ló ti kọ́kọ́ sọ pé ó kówó yẹn fóun kó tó bó ń ṣe pé tóun bá kówó fún yẹn yẹn lè máa ṣe pé hmm. a ti sọ láti ilẹ̀ kó o òpè owó wà lọ mọ́nì o wà lọ promota ẹ̀ wọ́n dẹ̀ ń bọ orúkọ o rẹ̀ pé promota kú dówó lówó padà fún tó ti hmm. gbówó dẹ́gbẹ́lẹ́ ní owó yẹn wà lọ́wọ́ ẹ̀ yẹn hmm. ọ̀kan èèyàn sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ pàtàkì ó sì máa padà kí ló lọ ń ta ìta lẹ́yìn eléré fún bọ́ tó ń náwó fún eléré tó ń pè eléré wá sí wá ṣeré ah, tó ń gba ṣó káàkiri tó lè wá ní iṣu kékeré kan bọ̀ kí ni kò mọ̀ ń ṣàwọn ọmọ nàìjíríà tábà ti ní iṣu kékeré amóròpé bóyá ó ti tán. owó yẹn pọ̀ ni kì í ṣe stéètì kan owó yẹn pọ̀ ni stéètì ẹyọ kan lásán one hundred and ninety eight million. Eh, but àwọn èèyàn mọ̀ náà ṣé ìgbìkà tó wọn lọ ń lù àti àgbo tó ń gbé káàkiri tó ló máa san one hundred and ninety million ni. wọ́n bá wọ́n ti máa ń bá wọn wọ́n bá wọn rìkọ́ọ̀dù wọ́n dẹ̀ máa fi fóònù wọn ya fọ́tò lẹ́yìn bàbá wa Wàsíù báyìí wọ́n ya fóònù wọ́n ṣe rìkọ́ọ̀dù. ṣé ìyẹn ló wá kàn fún un ló wá máa oná màmá wọn gba three thousand eight thousand nine thousand ten thousand. ẹ eh, wọ́n ti wà lára bamboy sí àbí òde tí bọ́ọ̀lù yìí gan ṣe wá ń sọ̀rọ̀ báyìí bá mi á ti fi wọ́n ṣe mú wọ́n ní jà. mr falake àbí fakiri kan tẹ́ bá ń bọ́rọ̀ yìí mọ̀ pé yìí náà máa wọ program yìí tẹ́ bá wọ program yìí ẹ ṣí yé God bless you ẹ ṣeun sir God bless you sir ẹ ṣe. ẹ farabalẹ̀ ẹ padà wá síbi tẹ̀ ti kúrò hmm. ẹ padà wá síbi tẹ̀ ti kúrò ẹ jọ ẹ padà ìyàwó yín mọ̀mọ̀ dìyàwó ní yóò mọ̀ lọ́mọ náà finally. màá di tó bá tètè tí wá ẹlòmí máa gbà yàwó ilé kó ah, máa gbà yàwó ah, ilé nínú ẹ̀ àwọn náà ti mọ̀ ṣé inú ìyàwó ló máa dúró de irú ọkọ ilé tí ò ní tètè máa sùn síwájú. inú òtútù la wà ó inú òtútù lẹ wà nínú bẹ̀rẹ̀ rẹ lọ́dọ̀ ìyàwó lẹ̀ sí nìkan ó ń tọ́sẹ̀ ó ń tọ́sẹ̀ anybody padà wá mú ìyàwó ẹ̀ ó tó kódà mọ́. Oh my God. Hello.

ẹ kálẹ̀ ọjọ́ mẹ́ta látàrí ìdáhùn ọjọ́ kan ní nàìjíríà. ọjọ́ kan pẹ̀lú sà. èmi mo fi lálẹ́ jù mí tí mo ní tò ọ̀rọ̀ pọ̀ níwèé kọ́bọ̀ hmm. tí mo ní mi ní lórí orúkọ ara mi. bẹ́ẹ̀ni. so sẹ́rí lórí ọ̀rọ̀ wà nílẹ̀ yìí hmm? wọ́n kọ̀ dá jura wọn ni gbogbo wọn ní lọ́wọ́ because mi ìfẹ́ sọ eré àbí tí mo ti wá wọ́n máa wọ́n máa mọ̀ ọmọ ìsúná nǹkan tí nígbà tí wọ́n fi gbọ́ pé mo ń tẹ̀lé lágbájá kan nínú something like that wọ́n lọ fún ikú bọ́mọ ọ̀nà ọmọ òfúra. ikú ń bọ́mọ ọ̀rìn ọmọ òfúra kábíyèsí àrùn ń bọ́mọ ọ̀rìn ọmọ òsì mọ̀. Hmm. àwọn pípò ṣóyè nìkan hmm. wọn kò tẹ̀sẹ̀ àṣẹ́rí ti máa ń gbogbo nǹkan tó ń sọ àwọn èèyàn kan fẹ́ ọ̀rọ̀ sọ níwájú lọ́gùn lókè ẹni tí ò bá ṣọ́ra tó ti bá wọn jẹ tó ti bá wọn mu àti bọ́ àdìsòrò mú sọ fún àwọn tó ń support ẹ̀ something like wọ́n bá kúrò ń bẹ̀ làkiri wọn máa ń tú làkiri wọn máa ń tú àṣírí wọn máa ń tú wọ́n wọ́n wọ́n wọ́n iṣẹ́ rí gbogbo kò sẹ́ni tí ò ní lọ́wọ́ wọ́n kàn fẹ́ fẹ́rí ara wọn ni wọ́n fẹ́ fẹ́rí ara wọn ni irú ẹni tí ayọ̀já ni sọ pé ó ṣọ̀rọ̀ ilẹ̀ kò ṣọ̀rọ̀ ilẹ̀ àmọ́ wọ́n ti sọ yẹn kọjá kí n bá sọ fún fóníṣù kan onye n'ishokan ti o wa wá ṣe ìdúgbò ní máa ń tẹ̀lé dáadáa ní àbújá ń gbà yẹn ẹni tí ò tiẹ̀ mọ̀ ní fáṣọ yẹn is his oge bóun ṣe máa ń o sí ó yẹ kẹ́ tímọ́tímọ́ yẹn gbé gbèsè rẹ̀ ẹni ẹ̀ tó lọ so ọ̀rọ̀ máa yẹn tí wọ́n sọ ọ̀rọ̀ yẹn jẹ́ mọ́mọdé tí mi fi gbogbo fà lórí ti Ondo state mo ti wá o ní àkókò area one o'clock two o'clock aago kan òru aago méjì òru wọ́n fi ṣe gbogbo àwọn iṣẹ́ tí eh, tọ̀tún náà nǹkan bá ti parí iṣẹ́ tó bá dojú àgbà àwọn ọmọ òun mọ̀ wọ́n bá gbàgbé fẹ́ jẹ ilé ìfẹ́ ṣe bá tẹ̀ ṣàwo ó parí fámìlì wọn bọ́ náà máa ń forí ipò apanidáyé ni ọ̀rọ̀ olórin jẹ́ ọ̀ ẹni tí ò bá mọ̀. ẹ jẹ́ ká tún bẹ̀rù mí láyé. Mm, ẹ ṣeun gan èrò pọ̀ lójú òpó ẹ ṣe sà. ọ̀rọ̀ àyànfínlé ó dọwọ́ ọlọ́run dọwọ́ everybody ẹ ṣeun. ẹ ṣeun sà. Ah! àfi kọ́lọ́run kó ṣàánú fún wa lórí ọ̀rọ̀ Mike Fashakin gbogbo ohun tá à ń gbọ́ gbogbo ohun tí ẹbí ará àtọ̀rẹ́ ń sọ fún wa wọ́n léèyàn dáadáa ni ṣùgbọ́n kí ni o kí ló wáá dé tó jẹ́ pé odidi promoter wá tún wá jẹ́ pé lẹ́yìn olórin tó pé wọ́n ló ń gbé wọlé ìwọ ló tún wá ń ya fọ́tò ló ń ya ló fi fóònù ya kámẹ́rà is it promotion ẹ ló sà ẹ ló ẹ ti wọlé o ṣé wọ́n graduate débẹ̀ ẹ rọra sà God bless you sà. ẹ kò lè mọ ẹ kú ètò. yes sà. ọlọ́run á wà pẹ̀lú yín o. àmín. pẹ̀lú irú àwọn irú àwọn aláàjì bẹ́ẹ̀ wọ́n pọ̀ ní nàìjíríà yìí tó yẹ pé ọlọ́ọ̀ni ọlọ́ọ̀ni ọlọ́ọ̀ni kókó wa yọ nítorí pé tẹ́rí wọn bọ́sẹ̀ wà yẹn ìwà ọ̀dájú ìkà ọ̀dájú ni wọ́n wọ́n dẹ̀ wọ́n fọ kí ẹni tí ó bá kú kú dànù kí yóò padà nù káwọn sáà ti rí ìfún sí wọn wá wọn nìyẹn wọ́n pọ̀ bẹ́ẹ̀ ní nàìjíríà wà kọ́ ló ń bá a lọ pé àti àwọn tó kùnà ìlú máa gbogbo ayé lọ́wọ́ very soon lágbára ọlọ́run ẹgbẹ́ kan tí fẹ́ bẹ̀ ni ẹ dákun abájẹ́ ẹbí lè bá ran kúnlé àyàn lọ́wọ́ lọ́wọ́ jẹ́ kó ràn wọ́n lọ́wọ́. Yeah, please, anytime, please. Yeah, àwọn tó bá fẹ́ help Kúnlé Àyàn lọ́wọ́, please get in touch with me after the show. Ẹ send message sí mi, màá pè yín anytime. Ẹ máa sọ̀rọ̀ yín lọ. Mo ti announce ẹ̀ báyẹn. Olótọ́ mi ti gbà sẹ́yìn dé, olótọ́ mi àrántí ní nineteen ninety mo mọ̀ dáadáa nígbà yẹn tó ti pé aláàjì ìgbòkè òdìbò di ńlá lẹ́nu ẹ máa wo àwọn òwò àbújá wọn wò ẹ fi rò pé lóde òní band leader òní drum leader yín tó ń tó dá gbogbo tó tó tó ń gbogbo oríṣiríṣi ìbọn lù ẹ wá lọ sí oníbàtà tó fẹ́ẹ́ dílé yẹn ẹ gbé lé lórí ẹ lórí kápẹ́ sínú ẹni ẹni dùn ẹ sínú ẹni ẹni dùn ẹ gbogbo oríṣiríṣi nǹkan tó ti fún tó ti fẹ́ fún yẹn tí ò bá tí alájí ò bá sọ̀rọ̀ pẹ̀lú ọ̀rọ̀ fún yìí tí ò bá sọ̀rọ̀ pẹ̀lú ọ̀rọ̀ fún yìí ọlọ́mọdé jẹ́ kó jẹ́ kó ló máa bí gẹ̀ dáhùn ní ìpàdé fún o kó bí àmọ́ kálájí fọgbọ́n sí ọlọ́run jẹ́ kálájí ò jábọ́ ọlọ́run bá wa parí ẹ̀ ọlọ́run jẹ́ kó jábọ́ yìí ó ti kúlé ìdí iṣẹ́ fún wọn ó ti iṣẹ́ fún wọn